iṣẹ́ tá a fẹ́ ṣe fún yín ìfà tẹ́yìn náà bá rí iṣẹ́ yìí ẹ máa tún máa ṣàdúrà fún alẹ́yìn tá a bá parí iṣẹ́ yìí ni léyìí tó jẹ́ pé ọ̀nà táwọn ń gbà ṣiṣẹ́ wa ó tún yàtọ̀ sí tàwọn ẹni míì tó jẹ́ ká fi sílẹ̀ lórí twenty five million yẹn instead of twenty million tí ẹ̀ ń gbé tá a bá ṣe tán gan ìlọ́po méjì ni profit tẹ́yìn náà máa torí lórí lórí iṣẹ́ yẹn lẹ́yìn yàn ẹ̀yin náà máa tún máa introduce wa sáwọn èèyàn míì gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ tọ́lọ́wọ́n bá ní pé kẹ́yìn náà rí látara company wa ọlọ́run kó bá a gbà bẹ́ẹ̀ mọ́mí mo fẹ́ kẹ́ trust wọn mo fún yín ní hundred percent assurance pé tẹ́ bá bá wa dò pọ̀ ẹ ní regret kódà ẹ máa tún ó máa wùn yín kẹ́ tó bá wa dò pọ̀ jù báyìí lọ mà. bẹ́ẹ̀ ni ṣẹ́rí kò tiẹ̀ sẹ́ni tó bọ̀ dáwà dò pọ̀ tínú wọn ò kì í dùn mọ́mí ẹ máa like ẹ iṣẹ́ yẹn máa in fact inú yẹn máa dùn gan mà. anyway mi ò ní problem ṣe ti yé twenty twenty five lórí tí ì sí kọjá àfaradà nínú ẹ̀ tó bá jẹ́ twenty five million náà ni ok dẹ́dẹ̀ sọ gbogbo ohun tí mo máa rí lórí ẹ̀ ó wà òkè. inú àṣẹ ọlọ́run. àmọ́ nǹkan kan kàn ní wípé mo máa pe lọ́ọ̀yà mi ó máa ṣe agreement pẹ̀lú yín lẹ́yìn yẹn màá ní kó transfer twenty five million ẹ̀ sáà. ẹ̀yin náà máa ṣàdúrà fún wa níbẹ̀ yìí ẹ ti wa ṣe yìí. ṣé kò mú pé ẹni eruku tó ya pa ni oríṣiríṣi àwọn èèyàn ló wà lọ. kò mọ ní òun rò pé tó máa ṣe tó máa jẹ pé mi. ó wọnú ilé mi wá gbà mí mi ì rírú ẹ̀. ṣé nìkan tún ṣe gbà yín lójú náà lónìí. ó gbà mí o ó try ẹ̀ ó dẹ̀ jẹ́ ẹ̀ ṣùgbọ́n máa jẹ́ kó mọ̀ wípé wọn kì í bá mi dánwó ẹ̀wò. a jẹ́ kó yẹ pé ẹ̀dí ẹ̀ra lọ ni. a ah! èmi fúnra mi ó ti ò kò ní ṣerú ẹ̀ ẹ̀bẹ̀ tó fẹ́ béèrè ṣé kò mọ̀ pé ẹ láwọn eruku kan ara ni. kò mọ̀ ni kò mọ̀ ṣùgbọ́n màá wá jẹ́ kó mọ̀ wípé mi ju yàrá ya ẹ lọ ah mi ìrírú ẹ̀ rí èmi fúnra mi kò sẹ́ni tó tó bá mi dánwó wo akọ̀dí nínú irú kàfi jẹ. mo fẹ́ kẹ́ bá mi rí ẹ̀rù gbé ẹ oró mi kó jáde ní ọgbẹ́ ẹ̀rí oríṣiríṣi náà mọ oríṣiríṣi ni ẹ̀bùn sára ta lè fi ọ̀dà yá ká gbóyè ká ti sínú kan dání ká ṣe báyìí fún nǹkan tẹ́ ìbá ti fẹ́ bẹ̀. mo ti mọ fẹ́ kẹ́ ṣe fún mi ẹgbẹ́ owó mi fún mi lọ́wọ́ tẹ́ ìbá ara owó mi gbà pẹ́ ah, ah, jù bẹ́ẹ̀ lọ. ẹ wo òun ló kéré nínú nǹkan táwa. bẹ́ẹ̀ ṣe gbajúmọ̀ tó nínú ìlú yìí tẹ́ ẹ̀ mọ̀ yàn tó ṣé kò sọ pé òun máa gbá yín òun máa go score free kò jọ ṣé lóun stupid lọmọ ni a máa ṣú ẹ ní pẹpẹ ẹ mọ kó tẹ máa ṣe fún mi màmá ẹ fún mi ní whatsapp number ibẹ̀ láti máa bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ bàtà bá track ẹ down á mọ nǹkan tó fọ sọ ẹ fún mi number. mo mọ̀ wípé fúnra rẹ̀ gbọ́ngbà tó bá yá a máa regret. Ah, ó tẹ̀ regret ẹ̀ gbọ́ báyìí nílùú yìí nílùú tí wọ́n lọ bá tó ní tó yìí wá gbà wọlé wá gbà nínú ah, ok ah, anyway. imagine. ó ga ó ètò. jẹ́ ṣàánú mi. Mr. Williams àbí kí lorúkọ ẹ. Mr. Williams lorúkọ mi. Williams. yes. tó dọ business ọjọ́ mélòó kò tí sáyé sọ pé twenty five million ó pòórá torí mi understand ẹ rárá. mo fi kúnlẹ̀ abí ọmọ bẹ̀rẹ̀. wọ́n gbá èmi kì í wọ́n gbá èmi náà ni wọ́n gbá mi ni wọ́n gbá mi ni. báyìí ṣe máa ṣe transaction láàrin ìṣẹ́jú mélòó tó máa sọ pé twenty five million wà lọ́wọ́ ẹ̀ tó máa sọ pé o parọ́ fún madam. so mú àsì. sọ̀rọ̀ sókè ẹjọ́ torí ọlọ́run ẹ fà á lọ́wọ́ ẹjọ́ ẹ sàánú. sọ̀rọ̀ tọrẹ jọ yé ẹlẹ́dàá o ẹlẹ́dàá ẹ ṣàánú mi ẹ ṣàánú mi níbo níbo níbo filẹ filẹ filẹ filẹ ok good good wo ah. ọlọmọ ẹ ọlọmọ ló ń pè yìí hello àwọn máa jẹ kò sí kò ní jẹ́wọ́ báwo gbà tí ò yà wèrè àwọn olówó ẹdùn ẹ tí ò ní jẹ́wọ́ ó máa jẹ́wọ́ sẹ ó máa jẹ́wọ́ ẹjọ́ torí Ọlọ́run ṣàánú ó fi kúnlẹ̀ àbí àwọn òbí gbogbo yín kí ló dé tó ń dìbọn kí ló dé tó ń dìbọn ṣọtí mo mẹ́sìgì second time ṣé owó ìṣúfẹ́ lọ na ọlọ́run ni àbúfẹ́ na ilé ah, ayé mi. ọlọ́run ni ẹjọ́ torí ọlọ́run fi kún àbí. Ah, iṣẹ́ àtọ́ba sọ̀rọ̀ sọ̀rọ̀ ah, ọ̀nà ìwọ tó. o ṣe kí ni o ṣe kí ni kí ló ṣe kí ló ṣe tó ló ṣe kí ni o ló ṣe kí ni. Madam to madam mara fọ́ká yìí òun jẹ́ ká máa bìlí pé. bóyá kankan wà lórí òun kò fẹ́ lọ jẹ́wọ́ ni mo ti fẹ́ ju lọ́rùn báyìí kí n padà in fact mo ti prepare omi acid kí n fún mu. ó dà bẹ́ẹ̀ Williams ah, Williams owó mi dà wọ́n gbà mí ni wọ́n gbà mí. owó mi dà èmi ah. yá ẹ lówó ah. ìwọ wá fẹ́ gbá mi. yẹ kó sọ̀rọ̀ Mr. Man owó mi kọ́. kó sọ́wọ́ ni. ok anyway ẹ wo. kò bá àjọjọ́ méje ló tó jẹ́wọ́ kó wà níbí tó bá wá kọ̀ láti jẹ́wọ́ kó lọ ná owó náà lọ́rùn. bí tó ti dìde sọmọ ṣe wọ òbí òbí sórí bó ṣe wà bóyá ọ̀gá ẹ̀rọ lọ. orí mi o mọ́tò yìí pa mí kí n máa lọ kí ni mò ń dúró ṣe iná kùkùn hmm? mi mọ́tò yẹn jọ bẹ́ẹ̀ dẹ́gbà lórí mi mọ́tò yẹn jọ bẹ́ẹ̀ dẹ́gbà lórí mi kí n máa ẹjọ́ ní kógun kógun kọjá. kí ló ṣẹlẹ̀. ilé ayé ti sú mi o. ọlọ́wọ̀n ò jẹ́ mọ́tò tèmi ò ní pààyàn láyé tí mo wá ẹ wò màdàm ẹ jìdí ńlẹ̀ kí ló dé ẹjọ́ kí ló dé abẹ́ kó bá mi ilé ayé ti sú mi ilé ayé sú mi ẹjọ́ ẹni gbọ́gùn mi yìí. ẹ ṣáà tiẹ̀ kọ́kọ́ dìde lẹ́nu ẹ dìde lẹ́nu àwọn oh my god. kí dìde. ẹ dìde ẹ dìde. Ah, ah. ẹ bàbá mi sọ fún kóògùn kọjá ogun kan ò lè lé láyé yìí kó lu wa má ṣe. dìde tẹ má ní dìde mò ń wá ní o ibo ló ó yá ẹ wọlé sínú mọ́tò. Ah, ẹ balẹ̀ ti kú. a ní kẹ́ wọlé sínú mọ́tò. ọkùnrin yẹn ṣe kàrà. ẹ wá wọlé sínú mọ́tò. ẹ máa wọ̀. Ah, ìbọlẹ̀ ni wọlé sí ìbò ìtàrí ni o. ṣé ah, lọ. ìbọlẹ̀ ni wọlé sí ìbọlẹ̀ sí. change ok ma. ma. lọ wá nǹkan tí ìyá yìí máa jẹ. ok ma. Anú ń jẹ mọ̀ bí kí lè fẹ́, a ní sẹ́mọ̀ wá ní ráìsì. Ráìsì ni kò lọ sí wa. Ráìsì ni kò lọ sí wa fún mi. Oúnjẹ ò ní lọ mọ̀. Oúnjẹ máa lọ. Kí ló wà ní ètò yìí? kí ló dé tó jẹ́ wípé ìṣòro kan dé ẹ ti wá wò pé ayé yín ò lè nítumọ̀. ṣùgbọ́n ó máa wá ó máa lọ ni má ní lọ́kàn pé téèyàn bá ní ṣòro ìṣòro náà ò dẹ̀ lè lọ ẹ́ kí ló lè lè tó yẹn gangan. màá nǹkan ṣe mí ìwà ń ṣe mí màá àwọn kan náà fọwọ́ lágbá mi lójú. làbákẹ́ ni. ọmọ làbákẹ́ ṣó lè fún mi kọ́ńtàtì. mo lè fún yín. bẹ́ẹ̀ zero nine. zero nine. twelve. five twelve. seven three two six. seven three two six. ok èló lowó ẹ jẹ. two fifty ó jẹ five hundred. five hundred. ah tá a wọ̀ lẹ́fún mi. má wọ orí nìyẹn kékeré nìyẹn sọgbọ́ má pè é sọgbọ́. yín pé ṣíṣe kó máa wò nígbà gbogbo pé kí ni bọ̀bọ̀ yìí lára mi gangan gangan gbogbo ojú tó le yìí náà torí èmi tó rí mi mo fẹ́ kó mọ̀ kọ́kọ́ pé èmi tí mo dúró síwájú ẹ̀ yóò sẹ́ni tó lè lẹ́jọ́mọ́ o torí pé ọ̀rẹ́ ẹ̀ ni mo jẹ́ tó bá wò ń sìn ó táìmù tá a wà mo dẹ̀ gbé mọ́tò mi mo dẹ̀ tún wá ẹ wá sílé ọ̀dọ̀ ẹ̀ túmọ̀ sí pé ìfẹ́ ẹ̀ ń jọba lọ́kàn mi kó try láti fún mi ní chance kó kàn wó pé bọ̀bọ́ yìí tó ń ṣe wàhálà lórí mi látijọ́ yìí jẹ́ kí n kàn fún ní trial kó má ju small lọ kí n kọ́kọ́ fi mọ èrò ọkàn ẹ̀ sí mi ó dẹ̀ try látijọ́ kó sì yẹn fún mi má jẹ́ kí n tàn irú èèyàn tó jẹ́ lèmi náà fẹ́ nígbèsè ayé mi láti fi ṣàyà tó bá wò ó ọjà tó ń ta yẹn ó ti ju level yẹn lọ láàárọ̀ kùtùkùtù nínú oòrùn kiri búrẹ́dì nínú òrùn lọ́tún lọ́sì ó ju yẹn lọ ẹni tó yẹ kó o fẹ́ tó yẹ kó fi ẹ́ lọ́kàn balẹ̀ bóyá kó gba bóyá shop or warehouse kó dẹ̀ store ọjà síbẹ̀ kó jókòó káwọn yẹn máa fi ẹ́ tọrọ nínú ọmọ irú nǹkan bẹ́ẹ̀ lè mí ní plan fún ẹ kànjọ́ kan fún mi ní chance kí n jíṣẹ́ ọwọ́ mi fún ẹ. èmi ò láìkí gbogbo àwọn nǹkan báyìí ẹ má pè mí fún ọ̀rọ̀ báyìí mọ́ mo ní mi ò lè fẹ́ yín àbí dandan ni ẹ wò ó ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín o tẹ́ bá ń ju abẹ̀bẹ̀ lélẹ̀ nígbàgbà ibi pẹlẹbẹ náà ló máa ma fi lélẹ̀. ẹ̀yin náà ẹ wò mí nà ẹ wò mí kẹ wò yín mélòó lára mi gbà tírú mi bá fẹ́ ru yín ẹ kí ni kí n fi kún mi ò lè fẹ́ mi ò lè fẹ́ yín nìyẹn ẹ wo búrẹ́dì tí mò ń ta yẹn jẹ́ kí n ra máa ta búrẹ́dì mi jẹ́jẹ́ mi mi ò fẹ́ wàhálà ẹ jẹ́ kí n ra máa ta búrẹ́dì mi jẹ́jẹ́ mi mi ò lè fẹ́ yín mi ò lè fẹ́ yín náà nìyẹn. Làbákẹ́ Làbákẹ́ yẹ́sọ̀ bẹ́ẹ̀ mọ̀ náà kí ló ṣàrẹ ẹ dàtọ́ sọ pé ó kéré ó kéré ó kéré ìwọ náà wòyàn tó dúró síwájú ẹ ta ló máa rí ẹyin tó dúró ìtọ́ ní pépé yàn ni by time tó bá fowó tọ́jú ẹ wàá gbàgbé bọ́dì tó sọ pé ó kéré yìí because àwọn fúnra wọn wọn máa sọ ẹ dín ńlá gbà tó bá wà nínú ṣọ́ọ̀bù ńlá tó ń torí ṣíṣe different kind of market ó ní máa gbogbo bọ́dì gan máa yàtọ̀ ẹ́ ó dey change mind there now gbàgbà gidi wo àtàgídí ẹ̀ yìí ẹ́. ok mo ti wá rí i ó dẹ̀ pé ẹ̀yin méjèèjì ẹ̀ nọ́rọ̀ gbọ́ àbí ẹ wò ọ̀nkú tá a bá ju abẹ̀bẹ̀ sókè ní ibi pẹlẹbẹ ló máa ma fi lélẹ̀ o èmi làbákẹ́ mi ò ní fẹ́ mi ò dẹ̀ ní í fẹ́ nìyẹn wo ẹ má yẹ va disturb mi fún báyìí mọ́ ẹ má yẹ kí n rí yín fún ìwọ tí màá fojú ẹ̀ rí ti tó bá ẹ wo ọ̀nkú ẹ̀yin ni mo máa bẹ̀ ṣe ti gbọ́ ọmọ kékeré ló ń ṣe o ẹ gbàgbé stubbornness ẹ̀ yẹ ṣé bó ṣe wọlé yẹ tí máa ti wọlé máa lọ bá mọ́ mi ṣe ti gbọ́ kí mọ́ mi bá rí lórí ìdúró wọ́n lè sọ pé àwọn ò rí yànnà ewu ẹni bínú ni o. Becky má stress ara ẹ ṣùgbọ́n gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá lèmi náà rí mo tẹ̀ mọ́ pé o ti try tó fi sílẹ̀ wọn kì í fagídí mú fún ara mi èmi fẹ́ tún ìgbésí ayé ẹ̀ sí ni tó bá dẹ́kọ̀ tó bá lóun ò fẹ́ ìwọ jẹ́ kó tẹ̀fẹ̀ nú ẹ̀ tèmi ni pé mo promise kí n máa fún ẹ lówó kan lẹ́yìn kí n tó délé ìwọ send account ẹ̀ máa bẹ̀ sí ṣùgbọ́n wọ́n fi sílẹ̀ má yọ lẹ́nu. ẹ má wẹ̀ má bá yín mọ́ mi sùn ṣe ti ló ṣe ti ẹ̀kẹ́ ó dàrú. all right. máàmù ọ̀rọ̀ yín náà ni mo tẹ̀lé ẹ̀yin náà lẹ́ni pé ọkùnrin ò dáa ẹni tá bá rí ejò tá a bá rọ́kùnrin pé ká mú àdá ká kọ́kọ́ pa ọkùnrin yẹn náà ká dẹ̀ jẹ́ kéjò máa lọ ìdí nìyẹn tẹ́mi ò fi dá lóhùn o. ọmọ làbákẹ́ ọmọ làbákẹ́ lóòótọ́ èmi ni mo sọ fún ẹ pé tá a bá rí ejò ká rọ́kùnrin ká kọ́kọ́ pa ọkùnrin náà ká fi ejò sílẹ̀ kó máa lọ ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ nígbà yẹn kó lè mọ nǹkan tó ń ṣe nìyí torí ọ̀rọ̀ ọkùnrin ọmọkùnrin wọn ò láyọ̀ lé kó má bàa gbé ọ̀rọ̀ ọkùnrin sáyà ni mo ṣe sọ bẹ́ẹ̀ jọ ti torí ọlọ́run ọkọ mi sórí lèyí tó wá ń sọ yìí máa fẹ́ kó kó fún ní orí ọ̀fẹ́. torí tabaníkà díjú kí ẹni burúkú kọjá ànímọ̀ gbàtẹ́ni rere máa tẹ̀lé jọ ọkọ mi mo dẹ̀ mọ̀ yìí pé ní agbára ọlọ́run èyí tó ń sọ yìí ọlọ́run èso rẹ ló máa sùn jáde ẹ dẹ̀ máa fẹ́ràn ara yín dálẹ̀ ìkànnì máa jáde láti lọ́dọ̀ ọkọ mi akẹ́kọ̀ọ́ olú. gbogbo lórí àgé àgé àyà mi tó gbọ́ mi lọkọ rẹ èmi ló gbọ́ bùkátà lórí mọ́ mi. ọmọọba ọmọ ọdún ṣẹlẹ̀ torí èmi máa ń gbádùn àwọn orin tó máa ń kọ yìí nǹkan tí mo wò ni pé tó bá lè ráyè kó wọ stúdíò tó bá ti wọ stúdíò tó ṣe single ẹyọ kan wàá kàn lámọ àwọn ọdún lámọ ẹ èmi kọ ó máa lámọ mákẹ́tì ni èmi kọ ló máa lámọ olóhùn lọ ọmọ ó sòye ah, ah. ó ní yẹbẹ yíbẹbẹ ìpòpò. ṣe kó lórí burúkú ni wọn kò lè ní dáa fún ẹ ṣọ́ọ̀ṣì tó ṣe ń bìbà lélẹ̀ pẹ̀lú mo ṣe fún ẹ tó imagine ìwọ tí mo mú láti ẹ̀rẹ̀fọ̀ mo mú ẹ láti gọ́tà òṣì tó wá ń ṣe lélẹ̀ nítorí nǹkan tó bá fi sán fún mi rèé. èmi. nǹkan tó bá fi sán fún mi rèé tó bá tiẹ̀ máa ṣéǹjì mi pẹ̀lẹ́lẹ̀. excuse me tani disney eh, ṣé ìwọ̀n ìlú ẹ̀rọ mọ̀ lẹ́fún ìwà owó ní sìn. dúró dúró ìwọ tó jẹ́ kó lórí ibú ni ọmọ òsè wà yìí ìwọ tó jẹ́ kó gbẹ láyà àyà àyà rẹ̀ ò dùn ún mu rárá ẹ̀yìn ẹgbẹ́ ó ní frustasi ọmọ nǹkan tó jẹ́ báwọn ìdí gbígbẹ ṣe fọmọ rẹ̀ ìpòpò ọmọ rẹ̀ mo lẹ́kẹ̀ẹ́ dínà bó ti wọ́n ó ní sásọ̀ ọmọ ìwọ tó jẹ́ kí o gẹ ìlẹ́kì rẹ̀ kankan ìwọ ah, wá sọ̀rọ̀ sí mi eléyìí nǹkan tó fọ́ọ̀nì ni pé at least bó dẹ̀ ṣe dé yẹn sin irúṣẹ́ ara àwọn èèyàn gidi lórí ìjókòó ní ìmọ̀ ṣòro tó lè máa bá ẹ̀bọ̀ tó sì tó ti dé bíbá ẹ̀ wá sí ẹ̀ farabalẹ̀ ọkàn sọ̀rọ̀ ẹni ha ò kí ni pírọ́blẹ̀mù ẹ̀ náà. wèrèwè ló sọ̀rọ̀ ah. olórí burúkú wo ló sọ̀rọ̀ bọ́dáṣẹ́ ti ya wèrè ni ẹ̀yin olórí burúkú tẹ̀ máa sọ pé ìyàwó ọ̀rẹ́ mi kò ní dáa fún yín àbòsí páyín àtẹ́yìn ní imú mọ̀yìn náà ọwọ́ epo o lè rí ọ̀hún. are you talking to me. yes. o ṣíwọ́ lẹ́ ṣe mi bàbá olówó kún fúlà ní iṣẹ́ ti ya wèrè ni ṣé orí mi lórí ìdúró ni. o gbójú ah, ah. ìdóńdé ègbò ẹ̀ ń ta o gbójú. ìwọ gbójú mi ìwọ ìwọ sí mi ìwọ. tí mọ̀ mi wípé mo lè fojú kàn yín ẹ̀dẹ̀ lè wẹ́kàn mi bí ẹni pé mi àti yín ti ń sọ̀rọ̀ tipẹ́ wọ́n ṣe ròyìn ní gẹ́lẹ́ náà lẹ́sẹ̀ rí ìwà tí ń wo ni kẹ́ máa wò lọ́mà ẹsẹ̀ mo dúpẹ́ ẹ mọ́mì mo fẹ́ wá bá yín fún ìrànlọ́wọ́ kan ni ìrànlọ́wọ́ tí mo dẹ̀ ń sọ yìí náà kò ju lórí ọmọ làbákẹ́ lọ sẹ́rí máa ọmọ làbákẹ́ jẹ́ ọmọ tí mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀ mo fẹ́ fẹ́ làbákẹ́ ní sùn lọ́kàn ni mo dẹ̀ bìlíf pé. Be tí mo bá ní làbàkẹ́ nílé ayé mi gbogbo nǹkan mi bó ṣe tún dáa tó a tún máa lọ sókè sí i mo wá gbọ́ pé ẹ̀yin màmá tó bí lọ́mọ ẹ̀yin lẹni tó lè máa kọ̀rọ̀ sí lẹ́nu pé ibi tẹ́ bá fẹ́ kó lọ náà ló máa tẹ̀lé ìyẹn ni mo ṣe wá máa ìjọ torí ọlọ́run gbogbo ọ̀nà tọ́lọ́run bá lè fi ràn yín lọ́wọ́ kẹ́ ẹ bá mi bá làbàkẹ́ sọ̀rọ̀ kó kàn kó dẹ̀ gbà mí gẹ́gẹ́ bí ọkọ torí pé mo ṣetán láti ṣe anything tó bá fẹ́ fún un mò ń lérí níwájú yín lọ́jọ́ tòní gẹ́gẹ́ bí màmá tó bí lọ́mọ gbogbo ohun tẹ́ bá fẹ́ kí n ṣe mo ṣetán láti ṣe. ìrì tí mo rí ẹ ìrí èèyàn gidi ni mo rí ẹ fọkùn balẹ̀ làbákẹ́ máa ṣe tiẹ̀ ń máa bá sọ̀rọ̀ á dẹ̀ gbọ́ bóyá nítorí àwọn ọ̀rọ̀ tí máa ń bá sọ òun ló ṣe ń fi àkékọrí wípé òun ò ní ṣe òun ṣe ó máa ṣe ta ló máa rí ẹ tó máa lóhùn ọ̀rọ̀ ọkùnrin ta ló máa rí ẹ tó máa lóhùn ọ̀rẹ́yàn ó máa ṣe làbákẹ́ fẹ́ràn mi tàbí kí ló porúkọ ẹ̀yìn fẹ́ràn mi fẹ́ràn mi làbákẹ́ fẹ́ràn mi o ti gbọ́dọ̀ tó sọ ọkọ ẹ̀ nìyí o torí torí bí mo ṣe bí mo ṣe jókòó yìí mo fi gbogbo ara sí mo fọwọ́ sí mo fẹsẹ̀ sí mo fi gbogbo ara mi sí ẹni tó máa fẹ́ ní èèyàn pàtàkì. màámi kí lẹ fọwọ́ sí kí lẹ fẹsẹ̀ sí ah. tó bá wù yín kẹ́ ẹ fi gbogbo ara sí èmi ò ní bọ̀bọ̀ ìfẹ́ mi ò ní ẹ̀fẹ́ o mi ò ní ẹ̀fẹ́ náà ni. ọmọ làbákẹ́ ọmọ làbákẹ́ ọmọ làbákẹ́ wo bàbá mi má bínú o tiẹ̀ ló máa ṣe ma bá sọ̀rọ̀ làbákẹ́ wo tó bá jẹ́ pé mi ni ẹ̀ Ti mo dẹ ẹ̀jẹ̀ lé ẹ ti mo bi. ẹ ẹni tó máa fẹ́ ni òun láti gbọ́ ọ̀rọ̀ sí mi lẹ́nu ni ṣó ti gbọ́ ke mi le ọ̀run ni. ọkọ ẹ nìyí already. ṣé o ajé ó gbè ṣé o àbọ̀kọ̀. kẹ̀kẹ́ wàá wo actually kò ń ṣe búrẹ́dì ọmọ ló wùn o ohun yìí ẹnu yìí ń gbọ́ bùtọ́ àwọn ká ẹnu ta búrẹ́dì gan-an ẹ fine girl ni mo kí lóde ń ta búrẹ́dì àwọn pẹ̀lú ẹ fine tó yẹ. Ah, ẹ wo ọ̀nkú torí ọ̀rọ̀ ìlú yìí ni o torí mọ́mì mi ni mo ṣe ń kiri bread mọ́mì mi ló ń tà á mo kàn fi ń help wọn ni oh. ẹ̀yin náà mọ bọ́rọ̀ lè ṣe ok help mom sing. Eh, but <laughs> seriously you look beautiful but seriously i would like to have your number kí n máa kí n gba number yín so because of another time. <laughs> ẹ bá mi tẹ number yẹn sí ìgbà ah. eh, ẹ bá mi tẹ number yẹn sí ìgbà gbà ọ báwọn. Ah, ojú fóònù yìí wàá ń wò ràkọ̀ràkọ̀. náà wẹ̀ máa fi change rẹ̀ wò fún ẹ máa ah, ah, ẹ tún kún mi ń ṣe ẹyin ṣùọ ẹyan lẹ́yìn. all right go take care máa fi ọ I'll call you ẹ ṣe o all right mo dúpẹ́ ibi ń dé. ilé mi rèé náà. all right. ó dà báwọn. all ẹ ṣe sàn. mo dúpẹ́ o. dáàdì mọ̀ mi àwọn parents ọ̀làkẹ́ lọ́ pè mí wọ́n ní ah, since tí mo ti ṣe bí mo ṣe fẹ́ ṣe mo ti fi àwọn ọmọ àwọn mọ́lẹ̀ mo ṣàbẹ̀ wọn pé máa bínú but the next thing now is um, káwa ṣe introduction pé kí n mú àwọn parents mi wá wáyà ah, àwọn parents mi ní ṣe ẹni tí màá kọ̀ lọ kí mọ́lẹ̀ báyẹn pé màá jẹ́ kọ́ mọ̀ nǹkan tó bá sọ màá jẹ́ bá sọ. èmi jẹ́ sí pé ẹgbẹ́ ṣe introduction ẹ̀kọ́ rere náà ni ṣùgbọ́n lọ́pọ̀ ètò àwọn ọmọbìnrin ló wà. Ah, ah, mo mọ̀ pé pé lọ́mọkùnrin láti ẹ̀ gan-an wọ́n ṣe dàgbà tó yẹ. ẹ ṣàlàyé ṣàlàyé níṣojú àwọn ọmọ. ìgbà yẹn kọ́. o ò bá ní mi ò pé. <laughs> ọkọ mi ṣé wọn náà rí báyìí ní gbogbo àwọn obìnrin tó ń kó kiri yẹn wọn á kọ́kọ́ lọ ná gbogbo àwọn ẹlẹ́sẹ̀ sòsò tó ń kó kiri ẹsẹ̀ ẹsẹ̀ gbogbo àwọn ìyá àti ẹ̀kọ́ jáde àná àfẹ́ rí wọn mọ́ ní ìsìn tọ́lọ́ ti mú kíyàwó gan dé. dadi mọ́mi broda mi ò lè change ṣe rí wà yẹn ó ti develop nínú ẹ̀jẹ̀ wọn gan so bọ́n ṣe wà yẹn bí pé kọ́ máa change obìnrin lóṣìṣìṣì ẹ̀ rántí ìgbà tó ń gbà fi wọn lé. wọ́n kì í sọ̀rọ̀ tó wà lẹ́yìn ó ṣojú ẹ̀ wọ́n lòdì tó lọ rí ọkọ̀ bẹ́ẹ̀ni sọ̀hún òótọ́ ọ̀rọ̀ ló ń bẹ́ẹ̀ sọ. òótọ́ ọ̀rọ̀ dẹ̀ ní ní ká má sọ̀hún ṣé òun ṣe é jí mo béèrè ni ìjọ tó gbáfin wa dún léyìí kí ni mo kí ni mo ṣe pẹ̀lú ẹ̀. káti ẹ̀ ló pa sóyọ kó má fi wá. onígbèkúgbè àfi ojú gbé wá. ń ṣe jó ẹ ìgbà tí wọn náà o ti ń kó lẹ̀kẹ̀ sí i o ti ń lẹ́run ojú ẹ̀rí o ti ń ṣe jọrí wọ́n ti ń fún ẹ lówó wọ́n fẹ́ gbà ẹ ni wọ́n fẹ́ gbà ẹ wọ́n ń tàn ẹ wọ́n ń parọ́ fún ẹ inú ẹ ń dùn má wọ̀rẹ̀ wàá bá mi bíbáyìí ìwọ náà tán tá à ń sọ̀rọ̀ ń bí ewé tiẹ̀ àkúmọ̀ bóyá wọ́n ń ṣèjì wọ́n náà ń gbòòrò wọ́n ń ṣèjì onírànù àṣírí ẹ̀fẹ̀ tú ṣùgbọ́n tẹ̀gbọ́n ẹ̀ ni kò máa rán. ẹ ṣe ọkọ mi èmi wò pé bàtọ́ ní ká yọjú sáwọn yẹn bíi next week sunday nǹkan ká lọ àbí. wàá mókun wàá tìbọn mi lọ́rùn wàá máa lọ sílé ìyàwó ni ṣe bá mi sọ tẹ́lẹ̀ ni next week. Ah, ṣé mi ò ní wo program tí mo ní kí n wo jọ́jú ti máa ráyè àbí jọ́jú máa ráyè fún yín next week ṣé ẹ ti sọ fún mi tẹ́lẹ̀ ní torí next week. iṣẹ́ ọmọ lélẹ́ yìí a gbúdọ̀ ṣe. iṣẹ́ iṣẹ́ iṣẹ́ bàbá ni mo rò bí. tó bá ní next week sunday o possible fáwọn àti gbọ́ but then because sí èmi ò mọ nǹkan tó fẹ́ lọ ṣe tó wà important jẹ ní ọmọ wọn lọ ẹ jẹ́ ká fún wọn ní space next week sunday ẹ̀gbọ́n ti ó ti súnmọ́ jù fún because of um, àwọn nǹkan tèmi náà fẹ́ ṣe ẹ ká fún dáàdì because ṣe mọ̀ pé dáàdì ní business associate tó pọ̀ gan àtàwọn girlfriends wọn to ti fún funny date and time so ẹ can sùn síbi àbí upper week ṣe mọ̀ dáàdì. ara ẹni ò yá bóyá tó Thank you. I'm really sorry for disturbing you guys. Okay, what's it bad? what actually happened ni pé ẹ jọ̀ọ́ ti Ọlọ́run mo fẹ́ kí ẹ bá it's been it's been a while now tí mo ti ń disturb ẹ màá máa pè lórí every time ó making fair? normal day i'm a big boy So yeah, when you grab pé ruby ring, there are so many cute ladies Not very fair, fẹ́ àwa but normal day i know what i want i don't want àwọn tó ń slay i don't want slay mama i don't want all these girls i just want to show their body off no èèyàn tó máa jẹ́yàwó lé ni mò ń wá bàtí mo dẹ̀ rẹ́ mọ́ pé mo gbé ah, how can a beautiful girl like this kó máa help mọ́mí kó máa bá wọn ta bread tóbìnrin bá wà báyẹn that means this is gonna be a good wife ló ṣe jẹ́ kí n máa disturb ara mi lórí ẹ̀ torí mo wò pé ah ìjọba ìlú ẹ̀bẹ̀ kankan mo ni mo pray fún náà mo dẹ̀ ìrẹ́dẹ̀ fi mi ṣàkọ ẹjọ́ bá mi bá a sọ̀rọ̀ náà ẹ́ ó ti fún mi ní sleepless night a lot of time ẹ bá mi bá a sọ̀rọ̀ náà kó tẹ̀ gbà fún mi kó tẹ̀ fẹ́ mi for a month kó ní bí mo ṣe máa tọ́jú ẹ̀ ẹ́ àǹtí ọ̀rọ̀ lọ́sọ̀ yẹn. ọ̀nkú ẹ má bínú ẹ wo ọ̀nkú ẹ rí i pé látọjọ́ ìtẹ́ ti ń pè ní lórí fóònù èsì kan náà tí mò ń fún yín òun náà ni òkú tí yí padà mi ò tí ì ṣetán tí mo fẹ́ lọ́kọ ẹ wò ẹ má bínú bóyá kẹ́ wá ìyàwó tiyín síwájú. Si ọlọ́run máa pèsè ìyàwó alálùbáríkà tó máa jẹ́ tiyín tó dẹ̀ máa bá yín kalẹ̀ ọlọ́run máa pèsè ẹ̀ fún yín ṣe ti gbọ́ bóyá kẹ́ má bínú. kí ni problem o ò lè fẹ́ wọn jóná a ti ẹ̀ ń bẹ́ sọ o ka gidi bolẹ̀ o sọ pé o lè fẹ́ wọn eléyìí bẹ́ẹ̀ sọ o yarí tọ̀hún bẹ́ẹ̀ sọ o yarí tálẹ́ni gógó tó fẹ́ fẹ́ jọ ṣé beauty ẹ ló ń deceive no tell me ṣé beauty ẹ ló ń deceive ẹ ṣó ti gbàgbé bẹ́ẹ̀ ni fẹ́ràn mi náà ṣe wá tó bẹ́ẹ̀ sọ títí títí tí ó yarí kọlẹ̀ ó ní òfẹ́ fẹ́ràn mi àti bájẹ́ rẹ̀ tí mo sọ yìí this guy is okay he is rich bó ṣe sọ fún mi lọ́jọ́ náà pé òun ò fẹ́ ó wọ́ọ̀kà lówájú bọ̀bọ́ ẹ̀ ni tuntun kí ni problem ẹ̀ làbákẹ́ ṣé bó ṣe ń ba lọ yìí ọlọ́run má jẹ́ kó lélẹ̀ ṣó ti gbọ́ ọlọ́run má jẹ́ kó lélẹ̀ ó dà pé búrẹ́dì tó ń kiri yẹ gangan gangan òun ló tẹ́ lọ́rùn. jọ ṣé dandan ni mo ní mi ò tí ì ṣetán àbí ìgbà tí mo débi ìbàwò rí tí mo yọ pọ́npọ́ àbí mo yọ àdá mo ní mi ò tí ì ṣe. mọ̀mọ́ kí ló ṣẹlẹ̀ gangan náà no azin kí ló ń hápùn gan tó yé mi ta ló ń kú ẹ láyà gan kí ló ń kú ẹ láyà kí ló ń gbénú ẹ gan kí ló ń jarun pálá rẹ kí ló ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ìbá wà wá ní pé kìnnì kan títọ̀ ń bá wà wá ní pé kìnnì kan ta ló fẹ́ fẹ́ gangan náà ta ló fẹ́ fẹ́ ta ló fẹ́ fẹ́. ṣe fẹ́ gbọ́ a fẹ́ gbọ́ ẹ fẹ́ gbọ́ ẹ wò ó ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wò mí hmm. mo ti lẹ́ni tí mo fẹ́ fẹ́. bo mo ti ní àfẹ́sọ́nà tèmi sórí igi tí ẹ bá tí gbọ́ kẹ máa gbọ́ báyìí báyìí báyìí. Mm, tani tani tani. Túndé Túndé Túndé olólùfẹ́ mi òun ló ń ṣe ẹ dúnà dúnà Túndé ṣé Túndé ọmọ onílé àbí Túndé Kìlání Túndé wo ló ń sọ ń bẹ̀. Ah, ẹ jọ̀ọ́ tó lọ please girls ẹ jọ̀ọ́ ta ló ń jẹ́ Túndé. Babatunde, òun lẹni náà Babatunde. bẹ́ẹ̀ ni Babátúndé ni mo fẹ́ fẹ́ òun lolólùfẹ́ mi tọkàn mi yan kò dẹ̀ sí kọ̀ọ̀kan tó lè yẹ mi àti no no no no no no! má sọ fún mi pé ṣé túndé o túndé tó gbé lọ́dọ̀ mọ́ sí ẹ̀ yẹn túndé yẹn òun ni wọ́n fẹ́ fẹ́ wèrèrè o ẹ gbà mí. jọjọjọjọ má gbé yẹn débi báyìí rárá ẹ má gbé yẹn wá bí báyìí rárá mi ò fi ọkọ mi mi ò fi àfẹ́sọ́nà mi báyọ̀ ṣeré ah kí ló fẹ́ fà yẹn ṣé mo gbé boyfriend mi mo gbé débi báyìí ní pé kẹ́ máa fi ta yín ah irú ọ̀rọ̀ wo nìyẹn. Ah, ó ga ọ. ó rà pé kò tí ń ṣe é ìyá tí ń wù ẹ̀ jọ́dá pò fẹ́ kò nínú ìyá àti mọ̀ọ́rù yìí àti mọ̀ọ́rù yìí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn ẹ wo ẹ̀gbọ́n ṣé ẹ̀ ń gbọ́n mi àbí ẹ̀gbọ́n ẹ wo ẹ ra fìlà bá kẹ́ńlẹ̀ o bó ṣe sọ fún pé òun ò ṣe kò ṣe mọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹ o. lẹ́nu oṣù dákẹ́jà ní sòrò ó rà pé yà á ń rẹ̀ bó ṣe ń ṣe búrẹ́dì yẹn ó ti tẹ́ lọ́rùn. ṣé ò ń dìde ó máa ń dìde ó máa ń dìde. mo ò dìde tó bá yá yín kẹ bá mi mi ò mọ pọ́rọ̀ ṣe. kí ló mélèyìn náà kí ló ń ṣe bẹ́ẹ̀ oh, oh, bí. Oh. ilé ìfúrálẹ̀ ní sá ọkọ ẹ wá ẹjọ ṣe ẹrí mi ni ẹrí mi ẹjẹ yọ gíláàsì mi kẹrí mi ni talélé talélé òsì tani ẹrí mi ni umar oh, hair mo lò náà. mo mọ̀ kẹ́ fine kó tó ṣe tí mo ń wò ni pé mo fi pè bí i normal thing bẹ́ẹ̀ kó bin for a start ó sì lè máa ṣàkóbá yẹn bí àlọ́. ẹ wọ gbójú ń bẹ ẹyẹ bó ṣe sọ fún yẹn gẹ́lẹ́ yẹn ẹ ẹ ti bẹ̀ pa kó gbà ní ẹ. ọ̀rẹ́ mi <laughs> so bó ṣe wà yìí òun sọ fún mi sí pé ó ti lóyún kò mà kí n pẹ́ yẹ̀yàn o i'm pregnant two months pregnant <laughs> in fact inú mi kàn dùn mí. no way. ọ̀rẹ́ mi o ní lọ́ọ̀kì gan ṣá i'm so happy for you like seriously. Ah, ah. dókítà ti confam ẹ pé mo ti lóyún two months tí mo yẹ wà like seriously. yes i'm telling you but ẹ̀ẹ̀kan wà ní Túndé súnmọ́ mi. just once. ẹ̀ẹ̀kan péré dókítà dẹ̀ ni mo ti lóyún àbó òrí mi báyìí ọ̀rẹ́ mi. mo bẹ̀ yọ i'm so happy for you ikọ̀ táwọn kan wá fógún ọdún tí ìwọ ò rí ni wọ́n wá jàjàre ikọ̀ tó jẹ mí logun. She Túndé know about it. no kò tí ì mọ̀ nípa ẹ̀. Eh, excuse me kí ló mean pé ọkọ ẹ ò mọ̀ ti lóyún why what's keeping you Ah, ah sùúrù ṣé bàbá yẹn kọ́ kí ló ń ba ìlẹ́rù ṣé mo ló tù ṣe up to wà ókè tó fi wà ókè báyìí so kí ló wà ń ba ìlẹ́rù bẹ́ẹ̀ kí ló kí ń bẹ́ẹ̀ tó ah, bébí o bí mo ṣe wà yìí o mo sì lóyún you will be happy wọ́n ní bó ṣe máa embrace tó máa gbé ẹ sókè sínú ẹ̀ máa dùn gan. Ah, just like that oh, ló kò sí wàhálà ń bẹ tẹ́gùn bá ń bà àwa máa bá sọ. Mm, mm, mm, jọ torí Ọlọ́run. kíkà bá sọ. no way. ẹ wọlé máa bá láti sọ fún pòun lóyún. excuse me <laughs> ọ̀rẹ́ mi ó lẹ́nu náà ṣo fẹ́ gbọ́ ẹnu ọlọ́fà báyìí láti máa ń gbọ́n mu ta jẹ́ kó lọ fẹnu ara ẹ̀ sọ fún ọkọ ẹ̀ pé mo ti ṣé gbà tó ṣe ṣàwà ń bẹ̀ ah, náà sọ fún mi ṣé wà ń bẹ̀ àbọ̀ yọjú òun lójú kí ni. ọ̀rọ̀ it's better you let me let you know about it. you go and tell him yourself that her ah, baby o oh, i'm pregnant wàá di pé inú ẹ̀ máa dùn wàá di pé inú ẹ̀ máa fò sókè pé ẹ ọ̀rẹ́ mi. <laughs> i'm so happy for you. Eh, eh, this is not a celebration ó yá wá gbé wa lọ ṣe fàájì bá ṣe wà mí fẹ́ ṣe fàájì. mo mọ tiẹ̀ Anike Makin, Eti Ewu Ewu Kotewa, it's not, it's not even good for your health. It's about too. Think about your condition. Ah, it's okay. I'm okay. I'm not Your condition is one. Kí ló fà gbé? Ẹ́ kí ló dé kí ló fà gbé? Mm, bí ẹ bùrọ̀dá mi náà ló tún lọ gbóbìnrin wa ni, nǹkan tó ń pa òun lẹ́kún nìyẹn. Ṣé ìwà ní mo bèrè ní ṣé wà ló ń wù yìí jẹ́jẹ́ la jókòó ara wa sínú ilé tó sọ pé oródòdó tàdé lọ tọrọ ẹ̀ ṣé lè yóò dá tó lóbìnrin kí ló bọ́ sọnù lọ́wọ́ ẹ̀ kí ló ń wá kiri ẹ́ o wá láyà o lọ gbóbìnrin mi wá káyàwó ẹ̀ mọ́lé pẹ̀lú kọ̀ǹdíṣàn tó wà ṣé wà ló ń wù yẹn wo ẹ̀ẹ́dọ́jàre làbákẹ́ má ro ti ọmọ olórí gbẹ̀ǹkẹ́ yẹn tí tèmi ni kò rò wọ́n mọ̀ pé ẹ̀yìn ẹni máa ń wà always má ro títí ẹ gbogbo ìwà jọgọjọgọ tó ń wù yẹn ṣáà máa ro tèmi mọ́ lára o ti gbọ́ nǹkan tí máa ṣe fúnnu lé yìí pẹ̀lú wà orí burúkú tó wù yẹn tóun fún rẹ bá dénú lé yìí máa bá sọ èyí tó ń jò tọrọ tó bá mọ̀ pé rádaràda tóun fẹ́ máa ṣe á finú lé mi sílẹ̀ jọ̀ọ́ torí kan lọ́wọ́ tó ti gbọ́ ro ti tèmi nítorí pé mi wà lẹ́yìn ẹ̀ tó ti gbọ́ tẹ́gbẹ́ ẹ bá ṣe wọlé yìí sọ pé mo fẹ́ lò tó bá ti ń tẹsẹ̀ wọnú ilé sọ pé mo fẹ́ lò sọ dáradára. ṣé wa láti má máa sun ẹkún bíbáyìí làbákẹ́ ní ìwọ níwọ tí mo pè ní kọ̀kọ̀ tí mo pè ní bàbá tí mo bá sọ̀rọ̀ lọ́tún lọ́sì tó o dáhùn tó nígbà tó ń bọ̀ látọ̀ ọ̀run o túndé kan lọ́kọ̀ mú ẹ o kìíní kan kìíní kan mo tún wá sọ fún ẹ lọ́jọ́ yẹn ṣé o gbàgbé mo ní tó bá tẹ̀ jẹ́ pé orúkọ túndé yẹn náà ni kò fẹ́ láyé gangan ni mo ní wá àwọn túndé tó ní kìnlẹ̀ bí àwọn túndé ọmọ nílẹ̀ túndé kìlánà àwọn túndé túndé tó gbọ́ àwọn túndé kàǹkà wá wọn fẹ́ má fẹ́ túndé tó ń sọ̀rọ̀ èyí onírárá o pé ìgbà tí wọ́n ń bọ̀ o ìyà lọ́kọ̀ mú ẹ o o fẹ́ jẹ ìyà yẹn ni o fẹ́ fẹ́ olówó ẹkú ìgbèrè olúwa ń sún sìn náà náírà mi kalẹ̀. ẹ wo ẹyin ọ̀rẹ́ ẹ wo ọ̀bẹ gọmọ lọ́wọ́ ọmọ sọbẹ nù ṣọọbù ti ṣe nǹkan tó fẹ́ ṣe ni ọ̀rẹ́ làbákẹ́ ní ìsìn yóò dàbí pé kí wọn máa pariwo ọmọ àbí kó máa bàjá a máa pẹ̀ tẹ̀ ẹ ní ẹ wo condition tó wà tí bọ̀bọ̀ yẹn fi ń lù bí bàrà ẹ wo condition tó wà á ebi ṣe èrì bó ṣe rí ebi èrì bí làbákẹ́ ṣe rí. yóò condition ló wà ẹ̀ẹ́kọ́ tó fẹ́ bá rẹ̀ náà ló bá rẹ̀ ìgbà tí mò ń bẹ sọ. So tí mò ń bẹ sọ ta kó gbọ́ onítúndé ló fẹ́ bá lọ o ò fẹ́ bólówó ṣe tálíkà ló fẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ló ṣe sọ́lọ́jọ́ <laughs> tálíkà ló fẹ́ bá ṣe wọ́n ti sọ wọ́n ní tó bá ti korí ìyá lọ́rùn tó bá délé ayé ìyá ló máa máa jẹ ìyá iná ló wá ń jẹ báyìí ọmọ ló bẹ bẹ àbí. ẹyọ rẹ ṣẹri tí n bá wo ìwọ ọmọ yìí hmm. mi ò ní tẹ̀lé o mi ò ní tẹ̀lé túndé túndé túndé túndé òun ní eléyìí o ó wá lóyún tó wá kó bítì bù ẹ how to die with him mo fẹ́ bá tálíkà ṣe. ìṣèjọ tèmi lórí ọ̀rọ̀ mi máa ń bínú. wàá ṣe tiwa fọlọ́run. ẹ má bínú ẹ má bínú. seriously tí o bá ń ṣe ti ẹ̀yin tí mo ti jó ẹ ẹ dẹ̀ mọ̀ pé tóbi lọ́wọ́ mi mo ti lu nǹkan òun fún because normally most sọ pé kò sẹ́ni bọ́dì tó lè pè wọ́n níwájú mi kò ká sí mi ò ní sọ a ah, ẹ wo gẹ́ọ̀ yìí nà ó abáramúre jẹ́ ni nà ó nígbà tí gẹ́ọ̀ the same person the same parents, dáàdi mi àti mọ́mí mi tó ń jà fún pé àwọn ò fẹ́ rí obìnrin kankan pẹ̀lú mi this same person ló wá ní kí ìgbà tó wà wọlé tán tọkàn ti balẹ̀ tán ló wá ní kí n kúrò ní ọ̀dọ̀ àwọn parents mi ká lọ gbalẹ̀ síta ṣé wọ́n lé mi bíbá yìí ni ṣé ọmọ tó fi ń gbalẹ̀ síta ni. ó yé mi babatunde, gbogbo nǹkan tó ń sọ ti yé mi ìyàwó mi sùúrù ló máa ní pẹ̀lú Babátúndé bá ṣe ń ṣe lé wa èèwọ̀ bòmí ni bó dẹ̀ ṣe rí yìí ojúlówó ọmọ ni lójú àwọn òbí ẹ̀ especially ẹ̀gbọ́n mi tó jẹ́ bàbá ẹ̀ so sùúrù ló máa ní kẹjọ máa wà mí báyìí tọ́lọ́n kò ní jẹ́ pé wọ́n ló máa fọ́ọ̀sẹ̀ jáde pẹ̀lú ìdùnnú yín dẹ̀ máa fi jáde kúrò ń bí. ẹ ṣe ohun tó mo dúpẹ́ bọ̀ nǹkan tí mò ń try àti bọ́kọ mi sọ ni wípé ó jẹ́ káwa náà ká try ká kúrò ń bí báyìí ká tiẹ̀ lọ get apartment tiwa kódà á lè move on pẹ̀lú life tiwa àtìgbà tí mo ti lóyún ọmọ mi bí báyìí náà ni ẹ ọ̀dọ̀ àwọn dádì bíbá ni mo wà pẹ̀lú oyún títí mo fi bí ọmọ yẹn kó jẹ́ ká tiẹ̀ try ká move on ẹ nǹkan tí mo try àti explain fún ah, mi yẹn. a live life wọn dé báyìí ṣé gbọ́n mo tún sọ ṣé a live life wọn. Babátúndé ní sùúrù ní sùúrù ní sùúrù suru. ní gbogbo ẹgbà. mo ti gbọ́ so ìyàwó mi gẹ́gẹ́ bí so suru na sùúrù náà Suru lo mani ní boy. so ẹjọ́ eh tẹ bá gbé lọ́kọ láya kẹjọ wà for the meantime. at least kẹsì ní sùúrù yẹn sí jọ mo ti gbọ́ sà ẹ ṣe sà ẹ wọlé yín lọ ó wọlé ni. mo boy ma máa Ah wọlé èmi ń lọ tọ̀dọ̀ tèmi. mo ti bọ̀ máa wọ ṣé kí n wọlé lẹ́fẹ̀ẹ́ àbí. wọlé kí n máa lọ tèmi ó dà mo ti wọlé ó ṣe a máa ríra. ẹ wá wò wọ́n ẹ wò mo ti ń bẹ̀ wọ́n látàárọ̀ pé ká dákẹ́ mo béèrè kí ló ṣe wọ́n wọn ò sọ nǹkan kan làbàkẹ́ kí ló tún ṣẹlẹ̀ for goodness sake kí ló ṣẹlẹ̀ nù lé yìí ẹ́n kí ló tún fagbé. ẹ look here kó tó bá mi sọ anything kọ́kọ́ lójú ẹ̀. dadi látìgbà tí mo ti bá Túndé sọ̀rọ̀ ó pé kó jẹ́ ká get apartment síta àtìgbà yẹn ní Túndé ti change mi nínú ilé tí bàbá Túndé sọ̀rọ̀ Túndé ò pé dá mi lóhùn dáàdì tí bá dáná fún túndé túndé ò kì í jẹ. gbogbo orú yẹn ń ṣẹlẹ̀ nínú ilé yìí ó ò dẹ̀ pè mí ṣàkíyèsí mo sọ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ láàrin ìwà àti túndé kó má pè mí sọ fún mi ṣé bọ́mọ tèmi ni màá mọ bí ṣe máa bá wí ẹ ó wá jókòó síbi òun sunkún láì sọ fún mi. wo ẹ tí túndé ọ̀hún bá dé sọ pé tó bá jẹ́ pé ó mọ̀ ìpè mi sì ni bàbá ẹ̀ wípé mo fẹ́ rí ìwà àti pẹ̀lú yẹ a nídìí meeting láti ṣe ká lè sọ gbogbo yànyàn tó wà nílẹ̀ mo ní o má ké mọ́ ah ilé aláyọ̀ níbí èwo ni gbé inú lé tó ti gbọ́ tó bá need anything àbóṣe kan pè mí sọ fún mi. ẹ àwọn àkàtà máa ṣe sí kí wọn náà dẹ́ẹ́ dókòó tí kò máa pèsè sí pé ọkọ ẹ lè wo orí ìwà tó wù sí ẹ ó mà dájú o mi mọ̀ yí pé Babátúndé lè wo irú ìwà tó wù yìí láti ìjẹta tíwà tiẹ̀ ti ní gbólóhùn aṣọ kékeré tó dẹ̀ ti wà ń bíbáyìí láti jẹ̀ta kó má lè wẹ̀ ẹ̀yìn wò kó tiẹ̀ wá wò ẹ̀ ọ kó tiẹ̀ wá wò tọmọ ẹ̀ tó bá tiẹ̀ wá wò ẹ̀ kó wá wò tọmọ wẹ̀ ẹ̀ ẹ̀ àtún máa pè kò ní gbé kọ́. màámi ẹ jọ ẹ fi tún délẹ̀ o ẹ fi tún délẹ̀ ẹ má wulẹ̀ gbẹ̀mí ara yín gbóná èmi ti gba tèmi bẹ́ẹ̀ mo ti gbà wípé àgbàdo tọ́lọ́run dà sí mi lágbàdá mo ti ń yan àbí. dè máa wá wo nígbà tó fẹ́ fẹ́ ẹ níṣẹ́ ló ń rá bàràbàrà nílẹ̀ ńlẹ̀ bí báyìí ni mọ́mì mo máa fẹ́ ọmọ yín mo máa tọ́jú ẹ̀ ìyà ò ní jẹ́ gbogbo nǹkan ni máa fi tẹ́ lọ́rùn máa tọ́jú ẹ̀ máa tún tọ́jú yín tó tún lòun máa tọ́jú mi ẹ́ òun ló wà ní pé ní nǹkan tó tó jà ló wá ń bínú sí ló pa fóònù kí má bàa rí i pé ah ah Túndé Túndé ọ̀gá wẹ́ẹ́ tàbí kí ni ká wá ṣe báyìí bóyá kí n wá kí n lọ sí ilé ẹ̀ fúnra ara mi kí n lọ wá lọ. mami ọkọ ọkọ mi nù. bàbá ọkọ ẹ à ah, ó tẹ̀ ti dá wọ́n ti fẹ́ parí ẹ̀ nìyẹn. hello sir hello daddy mo wà. ẹ ẹ bẹ́ẹ̀ ni ẹ káàsán sà ẹ bẹ́ẹ̀ ni sà okay okay okay ah, mo mọ̀ bẹ́ẹ̀ mo mọ̀ bẹ́ẹ̀ mo mọ̀ bẹ́ẹ̀ sà okay ẹ̀ máa bá yín màá wá bá yín yes sir ó oh, ẹ ṣe hmm, abọ́kọ́ mi wọ́n ní pé kí wọ́n á bá wọn tíjú kejì fún mi wà á lọ bá wọn. Ah, wọ́n ti fẹ́ parí ẹ̀kún yẹn tí ó rí gbogbo nǹkan tó bá sọ ń bẹ̀ jẹ́ kó bẹ́ẹ̀ lára mu ah. má gbó wọn lẹ́nu o má dẹ̀ sọ̀rọ̀ tọ́pẹ́ bá tẹ̀ lóhùn gbọ́wọ́ sókè nù ẹ má sọ̀rọ̀ o má bàa sọ ẹni tí má dẹ̀ bá pariwo o kò ṣàpàdà sílé òun ní bínú títẹ̀ mi tí ó ti gbọ́ ọkọ mi ọ̀rẹ́ ìgbé dání. Ah, mi ò ní pẹ́. ok má pẹ́ o má jà lọ́hùn o gbogbo nǹkan tó bá bẹ́ẹ̀ sọ jẹ́ kó bẹ́ẹ̀ lára mu o jọ torí ọlọ́hun o. Eh. ìsorí nǹkan tó ṣẹlẹ̀ iṣẹ́ ìṣòro ẹ̀mí ò mọ nǹkan tó wọnú mi mi ò mọ nǹkan tó wọnú mi tó fi ṣerú nǹkan báyìí ìjọ. iṣẹ́ ìṣù ní kíni etí wo ló bá yọ bọ́ n pé bàbá àtọmọ ọmọ ayọ alájọṣepọ̀ àti ètí báyé mi jẹ́ ètí báyé mi jẹ́. ṣé bí mo ti bẹ̀ ẹ́ jọ ó dàbí ìbílẹ̀ sórí nǹkan tó ṣẹlẹ̀ iṣẹ́ èṣù ni mi ò mọ èṣù tó ń gbénu mi tó tì mí sírò nǹkan báyìí ẹ jọ nǹkan tó ṣẹlẹ̀ má jẹ́ kí tìkẹ̀tà bọ̀ jẹ́ ká ṣe ló kú òru láàrin mi àti ẹ ẹ jọ torí tọ́lọ́ mo dẹ̀ promise ẹ pé ìmọ̀ afẹ́ token of one million naira kò fi máa wá nǹkan ṣe ẹ gbogbo ìwà katakata tọmọ mi dẹ̀ ń wù yìí máa bá sọ̀rọ̀ mo mọ̀ pé gbogbo ẹ̀ máa dópin. <laughs> bàbá kẹwọ́ ojú mi mo promise máa fún ẹ ní dókínà fún àmì náà kó fi máa hàn ṣe máa dẹ̀ mí sọ pé mo bí ọmọ mi kò tún ní ṣe gbogbo ládàradà tó ṣe é jẹ́ kó bá wà láàrin mi àti ẹ̀. báyìí lórin wo lórin báyìí bí bàbá ọkọ ẹ bá tiẹ̀ pé pé wọ́n fẹ́ parí ìjà ṣé yẹn wá ní kó má bójú wẹ̀yìn ni tó bá tiẹ̀ parí ìjà fún wọn at least á padà wálé á wá gbé ọmọ ẹ̀ á dé padà sọ́dọ̀ ọkọ ẹ̀ pípadà kípadà kò padà kò tiẹ̀ wọ ẹ̀yìn wò tó mo bá tiẹ̀ wá di pé ó ń ké sí ṣé mo fẹ́ fún lọ́yàn ni tàbí kí ni mo fẹ́ fún báyìí ṣé n tẹ́ pé làbákẹ́ ọkọ mi pẹ̀lẹ́ ń tiẹ̀. switch off. Hey. ha, Oh, girl. Switch off. Hey, switch off tó ọkọ mi ó tó ọkọ mi ó tó nǹkan tí mi sọ náà nìyí o ó tó ó tó ó tó ó tó eh? sùjọ tí mo ló wá gbọ́ báyìí eh? irú rí wo ni ọmọ làbá tó wá rìn báyìí torí ọlọ́ọ̀ ó tó ó tó ó tó ó tó ó tó àbí kí ni ká kí ni ká fún gbogbo eléyìí báyìí ọmọ làbá kẹ́. ọ̀rọ̀ má ṣe yá mi lẹ́nu mi ò bìlíìfù nǹkan tí dáa jọ sọ látàárọ̀ yìí ṣé pé mo làbá kẹ́ ìgbóná tó báyìí kí làbákẹ́ máa bá bàbá sùn kó jẹ́ tó máa bọ́ ọmọ sùn ẹ lajú yín méjèèjì sílẹ̀ ẹ̀ ń wò ó ṣe ní pòrò làbákẹ́ ti di nǹkan tẹ́ pé èèyàn máa fi ṣe iṣẹ́ inú ẹ̀kú ni àmúmọ́ra èmi ò believe o. Hmm. ẹ tiẹ̀ ní sùúrù ṣé làbákẹ́ kan náà tí mo mọ̀ àbí tí mi ò mọ̀ làbákẹ́ tó yẹ pé àwa là ń kọ́ bọ́ ṣe ìnáwó tó ṣe ń ṣe gbogbo nǹkan ó tún wá gbóná jà wá gan fúnra wa lọ. ó gbóná o làbákẹ́ lè ní guts láti làdí fún bàbá tún fọmọ ṣe at the same time. ẹ wọ iye ọ̀rẹ́ àní problem làbákẹ́ o nǹkan ìgbà tí làbákẹ́ pè lọ ìfún ó ṣe explain fún mi lọ ìfún ó ní máa eré ètò òun tó explain gbogbo ẹ pé bàbá yìí bàbá Túndé bá òun sùn bíi pé bíi pé ó rèpò òun ni mo bí mo ṣe lá lórí fọ́ọ̀nù mò ń ròyìn o wọ́n wá bí ṣé wọ́n ti yọ ni débi pé bàbá ẹ̀ kókó bọ̀ ẹ̀ ń di òòmọ̀ ó jẹ́ lánú gbàgà ó sọ pé bàbá Túndé rèpò ẹ̀ ni wọ́n ṣóun sùn ni ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi jọ tó bá mi sọ lórí fóònù. ó ga o ẹ jọ nǹkan tèmi máa sọ fún yín sìn ẹ jọ ẹ jẹ́ ká bùgẹ́ yìí láṣìírí ẹ má jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan gbọ́ ọ ẹ má jẹ́ kẹ́ ó tọrọ ni ṣé fẹ́ lọ máa aláwọ̀ ṣẹ̀ fi gbìyànjú ọ̀hún ni bí làbàkẹ́ bá bàbá sọ ó túbọ̀ ọmọ sùn ni ẹ má jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan gbọ́ ọ ẹ jọ. kéèyàn kankan má gbọ́ ah, ah. ìwọ ti gbọ́ èmi ti gbọ́ ìwọ náà ti gbọ́ ẹjọ́ ta ló tún ó ti làbákẹ́ tó pè mí tó sọ fún mi tó ipa jẹ́ ọ̀rẹ́ ẹ̀ ló ṣe sọ fún mi òun gan mọ̀ pọ̀rọ̀ tó ń rò ní ọ̀rọ̀ tí etí méjì ò gbọ́dọ̀ gbọ́ ni. Ọ̀rẹ́ mi ó ń dò nǹkan tó bá ṣẹlẹ̀ ni kò jẹ́ kí n mọ̀ gbogbo èèyàn ló mọ̀ wípé dáàdì ẹ ti fún ìyàwó ẹ lóyún wọ́n dẹ̀ lè dànù because even by now ó yẹ kó ti lè kúrò nínú ilé kò yẹ kẹjọ máa ríra yín sójúmọ́ ah, ah, ah, wo má fi ti ọmọ yẹn má fi disturb relationship mi rárá because i won't take it from you látijọ́ ọjọ́ yìí mo dẹ̀ ń bẹ́ẹ̀ sọ́wọ́ wa wá sọ fún mi pé you you find something to do you find you didn't do anything you just looking are you not a man enough ah so tó lóò ti mọ secret tó wà láàrin mi àti bàbá mi sìn o ti ní pé kó má ní regard fún mi kó má ní regard fún bàbá mi kò ń ṣe fọ́ọ̀tẹ̀ náà tí o bá kí n ṣe idiot tó lọ ṣe nǹkan tó lọ ṣe tó tó tó ó ṣe bí aṣẹ́wó olóṣì kiri ṣé wọ́n máa jẹ́ kí n dọ́dọ̀ máa mọ̀ ẹ́ rí ni. Eh? yes now àgbà mo tó sọ yẹn now o ti cross border no no no no ti cross border yẹn now. o kò yẹ kó bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà àwọn yẹ kó mọ̀ kí mi náà ń jáfẹ́ tọ́ mi ni. ó jáfẹ́ pé ní kò fún mi time yeah òun jà fẹ́tọ́ ẹ ẹni mo ní kó fún mi time ṣọlá rẹ̀ mi àti bàbá yẹn ò bí ṣe wà ẹ̀ ń sìn èyí kún dẹ́dẹ̀dẹ̀dẹ̀dẹ̀kú ni olónílé èmi náà ti máa ma take action mi sìn i'm trying to save some money so máa lọ gbálé síta then we have time for ourselves and ah. even one six percent but don't disturb ẹ. Eh? so nǹkan tó ṣẹlẹ̀ nísìn ni pé. ṣé o kò nǹkan tó ṣẹlẹ̀ tó fẹ́ kó ṣẹlẹ̀ sẹ́mi náà àbí ah no mi ì lè bẹ́ẹ̀ gbé nínú bíbá yìí ah ewo máa wá ní o máa wá ní don't even tell me that don't go there at all. má lọ síbẹ̀ rárá. 啊！哎。 kí ni mo rí mi báyìí. Hmm. Ah, ayé mi. ó láyà láyà ó dẹ̀ tún gbóbìnrin wá ká mi mọ́nu lé ah, eléyìí ò dáa o Túndé kò dá báyìí o. kí ni Túndé. kí ni ah. kí ni. ó dẹ̀ tún gbé kíní burúkú rẹ̀ rẹ̀ wá bá mi nínú ilé kò dáa o ọlọ́run á dẹ̀ dùn àfọ ẹ̀ṣọ́ ti gbọ́ oṣù ṣì títí títí ó dẹ̀ tún gbóbìnrin wá bá mi nínú ilé inú ilé tàjọ wà tàjọ ń gbé ìwọ tún wọ̀ mí àbí ò ń wọ̀ mí sórí tí bá bu ẹ̀ mọ́bi tó bá tó wà yẹn bá bọ̀ wọ̀ wàá rò sọ́dọ̀ ẹ ni ẹ rojú ẹ. olórí burú tó gbàdúrà o ya wèrè ojú ọ̀lọ́jú tó ń tì òun bá bàbá àtọmọ sọ̀rọ̀ ẹ̀ o tún ní gọ́ọ̀dù àti máa bá mi sọ̀rọ̀ bó ṣe ń bá mi sọ̀rọ̀ tó gbádùn tó wà ókè. ẹ wo nǹkan tó fẹ́ bá bàbá sóun bọ́ ọmọ sùn nínú ẹ̀dẹ̀ tó ń dùn tó wà sọ̀tọ̀. I told you. bẹ̀rẹ̀ sọ̀jọ́ ṣé mi sọ fún ẹ bẹ̀rẹ̀ sọ. máa jẹ́ kó pọ̀ lọ tí ò ní tí ò ní kíní kó máa ṣẹ́gìrì sí ẹ lára. mo sọ pé ó yá wèrè lóbìnrin òye. wèrè ní ẹ̀yà. ìjẹ́ bá ní jẹ́ bàbá àgbà olùṣà. kí ló dé túnde kí ló dé túnde a. ẹ má dá sí ọ̀rọ̀ yìí. o kò lọ́bì kankan. ẹ má dá sí ọ̀rọ̀. má dá sí má dá sí ọ̀rọ̀. má dá sí túnde. kò lọ kò lọ síbi kankan. ẹ má dá sí ọ̀rọ̀. kí lọmọ ọlọ́mọ ṣe fún ẹ. kí ọmọ olórí burúkú yìí máa lọ. má sọ bẹ́ẹ̀ fún mi pé má dá sí. kí lọmọ ọlọ́mọ ṣe fún ẹ náà. wàá dẹ̀ máa nà wàá máa gbá wàá máa ṣe níbo ló ń tì lọ́sìn níbo ló ń tì lọ kí ló ṣe fún ẹ. dáàdi bẹ̀rẹ̀ kì í sọ̀rọ̀ sọ sọ nǹkan tó bá ma sọ. mo sọ fún kí ẹ má dá sí ọ̀rọ̀ ẹ kí ọ̀rọ̀ máa lọ. ẹ kí olóṣù obìnrin ẹ kọ̀ ọ̀rọ̀ máa lọ. a dá sí. ayawa ni o eléyìí ò lọ sí. ayawa ni lóòótọ́. ayawa ni. gbogbo nǹkan tẹ̀ ṣètì lè fi jó mi ò mọ́ pa ẹ̀ ní. ilé ẹ wo lóòótọ́ jẹ́ òpin mi bẹ́ẹ̀ ni ẹ ilé lóyún inú inú ọmọ olóṣì yìí. máa rope mi máa máa fọ̀rọ̀ bó mọ́lẹ̀ máa rope mi nítorí pé mò ń ṣàìdí àbí. bàbá àtọmọ bàbá àtọmọ ìwà pẹ̀lú dáadé. ẹ̀yin ilé ayé yín ṣó pèsè pé èyí tó kù kọ́dún máa fi parí pé kí kọ́ká dá ẹ̀pẹ̀ sí lórí tó ṣẹlẹ̀ fún lóyún ẹni ká da ẹ̀pẹ̀ sí lórí tó bá kí n ṣe ìlẹ̀kùn lórí. ìgbẹ́ gbẹgbẹ́ ń sọ̀rọ̀ jáde káàtẹ̀ ìdẹ́ wa sọ pé ó fẹ́ jọ bẹ́ẹ̀ èyí jésù tì mí tí mo lọ kọlù ẹ ṣé wò rántí step mother ti jẹ. kí ló fẹ́ kí n ṣe kò sí nǹkan tó béèrè lọ́wọ́ mi tí mi ò ṣe fún ẹ àbí ṣé o béèrè nǹkan lọ́wọ́ mi tí mi ò ṣe fún ẹ ni. àbò ní nǹkan kan tó fẹ́ kí n ṣe fún ẹ tí mi ò ṣe fún ẹ gbogbo nǹkan tó ń béèrè ni mo fi ń tẹ́ ẹ lọ́rùn kí ló tún fẹ́ kí n ṣe ṣó fẹ́ kí n para mi fún ẹyin lọ kò yé mi wàá dẹ̀ máa show attitude every time nínú ilé kò yé mi o ó ti ń sú èmi ó ti ń sú mi ah ó ti ń sú mi o. èmi fẹ́ lóyún o mo fẹ́ lóyún kẹ́ ẹ fún mi lóyún lèmi béèrè ẹ gbogbo ìtàn ìṣe sọ yìí tìyín ni mo fẹ́ lóyún kẹ́ ẹ gbò mí jìgìjìgì ẹ̀kan yìí náà ni ẹ̀kan yìí lẹ́tà bá ti gun orí mi ìwì ẹ̀ ti dà kí ló ṣẹlẹ̀ gan-an ẹ wò èmi fẹ́ lóyún o. ṣé mo jọmọdé ni wàá dẹ̀ máa sọ pé o fẹ́ lóyún o fẹ́ lóyún kí n bù ẹ́ jìgìjìgì ẹ́ ṣó o rí mi lágbàlagbà kó tó fẹ́ mi ni wò ó jẹ́ ìsọ kankan fún ẹ ìrọ̀lẹ́ ayé mi ni mo wà yìí mi ò dẹ̀ lè wá dákú sórí ọmọ kan a kí n bù ẹ́ jìgìjìgì kí n bù ẹ́ ṣé wọ́n jẹ́ aṣọ ni n fẹ́ bù ẹ́ pa ni a kí ló dé tí bá dẹ̀ tí tí tí bàbá yín bá tó bá ṣubú dànù lórí ẹ̀ sìn ẹ sọ pé to God be the glory kí bàbá yín sùn re ẹ ẹ ní sọ pé ẹ̀yin lẹ fà ó ṣáà fẹ́ tì mí wọnú kòtò ṣáà kí máa gù ẹ́ kí máa gù ẹ́ ẹ́ wo dẹ́ẹ̀dẹ́ o dẹ́ẹ̀dẹ́ wọn bá ti bá lè ṣe ni máa ṣe gbogbo oyún tó ń sọ yìí ṣé bí kò ti dà sínú ẹ̀ ni ṣé ìgbà tí ti ti mo gun orí ẹ ṣé mi ò ṣẹ̀tọ́ mi ni ṣé mi ò kán sínú bẹ̀ ni ṣé mi ò kán sínú bẹ̀ ni ṣé bí wọn bá ti kán sí yẹn náà lọ́lọ́ máa mú lọ lé àṣẹ. kì í ṣe ẹdìgbà tá a bá ranjú ranjú tàbí tá a làágùn làágùn kí kókó tó dọmọ náà ìrọ̀lẹ́ ayé mi ni mo wà yìí náà èèyàn gbọ́dọ̀ máa tẹ̀ ẹ́ gbọ́dọ̀ máa ṣe sùúrù wàá dẹ̀ máa sọ pé ẹ kí n gbẹ jìgìjìgì bàbá ẹ fẹ́ gbọ́ ẹ pa ni àbúrò rí mi lágbàlagbà kó tó fẹ́ mi ni èèyàn fọmọdé ló fọmọdé ni. jọ. àìtálẹ̀ ah, ẹ ṣe jẹ́ ká ṣe báyìí ẹ kí n bá yín gẹ̀ta àwọn kárólì àgbo ọ̀pá ẹ̀yìn. yá you come again kí n gbọ́ ẹ́ jìgìjìgì yín gbọ́ ẹ́ jìgìjìgì ṣé fẹ́ ṣe jura mi lọ ni ok tó bá jẹ́ nǹkan tó máa fún mi ní ìwòsàn yẹn bá mi rà wá. bóyá gbogbo ọ̀pá yìí ni àná gbogbo ti bí lọ́sẹ̀ mọ̀ mọ́ṣẹ́ ṣiṣẹ́ tó fẹ́ kí n máa ṣe lórí ẹ̀ ń sìn. ó máa ṣe. ẹ́ sọ́ọ́dì ìgbà tí bá gbé ti jábọ́ lórí ẹ̀ ló tó máa mọ̀ yìí pé o ṣàfẹ́ o fẹ́ fasting ikú mi o fẹ́ kíkú mi tètè dé àbí. ọmọ yìí ni fáǹfààná mi. fáǹfààná rẹ ni má sọ fún pé àwa méjèèjì ìmọ̀ta rẹ nìkan dẹ̀ láàmú kí n gbọ́ ẹ kí n gbọ́ ẹ o tẹ̀ fẹ́ mọ feelings tèmi bóyá egun ẹ̀yìn ń ro ń wá wàhálà ń wá wàhálà ibi dangerous. No problem. Eh? ẹ mm. ẹ. Eh? no no ọ̀dà. ọ̀dà. Ah. Ah. Ah. 是的。 ọ̀rọ̀ tí fọ̀ ta àtìkọ́ èṣù ń bá wa gbẹ́dùn léyìí èṣù ló ṣe ń lò wá. fifty fifty rẹ ṣe fún mi ìgbà lẹ́yìn lọ fẹ́ tẹ lọ fẹ́ schoolmate mi tẹ̀lé mo kí mo ní crush mo ti máa sọ fún nípa ọmọ ẹgbẹ́ tí mo wá school ẹ̀ẹ́dẹ̀ fẹ́ sílé ẹ̀ẹ́dẹ̀ sílẹ̀ kí n má bà sùn. èṣù ló ẹ ni èṣù yìí ìjọba nu lé wa ni ṣé èmi mọ eléyìí tó ṣẹlẹ̀ èṣù ló tì mí èṣù ló kó sínú mi. o ti gbọ́ èṣù ló tì yín èṣù ló tì yín eléyìí kò lè gbẹ́nu léyìí o tẹ́lẹ̀ kí n léyìí tẹ́lẹ̀ kí n ẹ kí ọmọ ìmọ̀ lọ lé wọn. níbo ló lọ. ẹ wá ìṣó ẹ wá ìṣó ẹ wá ìṣó èṣù bá bá yọ. àti máa ń gbọ́ ẹ̀yẹ dáadáa mo ń jẹ́ kó yé mi pé o ti lóyún. bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ ni sà ṣé ó yẹ kí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ máa jáde lẹ́nu títẹ̀ tó bá lóyún o mọ nǹkan táwọn ẹgbẹ́ ń ṣe sí ni ṣojú ọmọdé ni ṣojú ọmọdé ni làbákẹ́ ẹ́ ṣé wọ́n fẹ́ lóyún ẹlẹ́yà ni àbí kò yé mi. dádì ẹ ń try láti sọ fún mi pé kí n lọ ṣẹ́ oyún. mi ò try mò ń sọ fún ẹ mò ń jẹ́ kó yí ẹ wípé o gbọ́dọ̀ ṣẹ́ eléyìí ni. Ah, dádì mi ò lè ṣẹ́ oyún o mi ò lè ṣẹ́ oyún rárá. oyún ẹ̀sìn leléyìí ojú òun tì wọ́n ni ṣó fẹ́ fi rẹ ṣe yẹ̀yẹ́ ládùúgbò ni. Eh? ò lè ṣẹ́ oyún dáàdì torí pé láti kékeré mi ni pásítọ̀ ti rán aṣọ fún mi pé mi ò gbọ́dọ̀ ṣẹ́ oyún pé tí n bá try láti ṣẹ́ oyún mo máa kú. arábìnrin ẹ̀mí ọlọ́run jẹ́ kó máa yé ni pé ìgbàkígbà tí ẹ bá ní oyún ẹ ò gbọ́dọ̀ ṣẹ́ bẹ́ẹ̀ ni ìgbọràn ó sàn ju ẹbọ rúrú lọ ìfetísílẹ̀ ó sì sàn ju ọ̀rá àgbò lọ arábìnrin ìgbàkígbà tó wù kó lè jẹ́ bí ẹ bá lóyún ẹ má ṣẹ́ torí pé ní kíni ó lè ṣokùnfà kó mú ẹ̀mí yín lọ àlàáfíà ah. fún yín. Ah. alàgbà ẹ ń jẹ́ kó máa yé mi wípé mo máa ní oyún mi ò gbọ́dọ̀ ṣẹ. bẹ́ẹ̀ ni olúwa mi. Ah, tọ ó dáa mo ti gbọ́ mo ti gbọ́ ẹ ṣe gan ni mo dúpẹ́. ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ jẹ́ ń bá yín wá nǹkan kẹ̀tì ẹ̀ fi àbí. ìránṣẹ́ ọlọ́run ọba ni mí ọ̀fẹ́ la fi fún mi ọ̀fẹ́ náà ni mo sì gbọ́dọ̀ fi fọ́mọ aráyé. Hmm, ẹ ṣe mo dúpẹ́ o ìgbọràn sàn ó sàn ju ẹbọ rírú lọ hmm. àlàáfíà fún yín. ọlọ́run á máa wà pẹ̀lú yín ẹ ṣé sà. ló dádì mi ò fẹ́ kú mi ò lè ṣẹ́ oyún o. ẹyin gbẹgbẹgbẹgbẹnu dákẹ́jáde tó tẹ́ ń gbọ́ràn àwọn fi pásítọ̀ pásítọ̀ ẹ wo ló ń sọ fún ẹ pé ìgbàkigbà tó bá lóyún àìmọye ẹni tó ti ṣẹ́yìn ṣẹ́yìn ṣẹ́yìn tó ti ṣẹ́ dànù ìgbà tẹ́mi wà bí irú ẹ̀yin ẹ̀mọ tí mo fẹ́ kò ṣẹ́ rárá ṣẹ́ ninety nine tó dẹ̀ sí nǹkan kan tó ṣe ó ń bímọ dèní àwa sọ pé kò yọ ẹyọ kan. làbákẹ́ ṣó fẹ́ bímọ fọ́mọ mi kó tún bímọ fún èmi tí ń jẹ́ bàbá ẹ̀ ni etí wo ló ń bá yàn gbọ́ yẹn má fi mí ṣẹlẹ́yà náà kò dáa àwọn ayé máa bú mi làbákẹ́. mo ti dọkọ délé dárí mọ o tẹbí ti bá mi dárí fún àfìgbà tẹ báyé mi jẹ́ àfìgbà báyé mi jẹ́ po ah, ta ni mo fẹ́ ro tèmi fún kí n lọ ṣẹ́ oyún dání. ṣé ẹ rí làbákẹ́ ẹ máa wo làbákẹ́ dúró náà ẹ máa wo làbákẹ́ o tó fẹ́ kó bá mi ni ó fẹ́ báyé mi jẹ́ ni. orí wàá lù sí ni. mami wàhálà ti wà Túndé ń lérí pípò máa pa mí òun máa pa bàbá òun. Túndé lòun máa pẹ́ òun máa pa bàbá òun kí bẹ papọ̀. Ah, òun máa pa mí òun máa pa bàbá òun. Ah, ẹ̀rù ń bà mí ah, ẹ̀rù ń bà mí o. Túndé eh. òun nìyẹn o nǹkan tí mi ń sọ nìyẹn o mo ní ṣé o ṣe ìwádìí ọmọkùnrin yìí dáadáa ó ló ṣe ìwádìí ẹ ó dáa ó tún wá bí ó ń sọ oríṣiríṣi òun á òun á mọ̀ ṣé ibi tó fẹ́ gbà yọ ni ó mọ nǹkan tí máa ṣe èmi ò ní dákẹ́ o mo máa lọ fà á lé àwọn ọlọ́pàá lọ́wọ́ ni ah, èmi lọ sọ fáwọn ọlọ́pàá o. ṣé tẹ bá ti sọ fáwọn ọlọ́pàá Sunday ò ní pa mẹ́rin. kó lè rí ẹ pa kò sí kú lójú ẹ lágbára Ọlọ́run kò sí kú lójú ẹ. yé ìmọ̀ tálẹ̀ ìmọ̀ yé ọmọ rẹ̀ lẹ́kẹ̀ yé mo gbé mo dáràn mo jẹ gbèsè yé o ọtọ́ mi máa jẹ gbèsè ọmọ rẹ̀ lẹ́kẹ̀ ọmọ rẹ̀ lẹ́kẹ̀ ọmọ rẹ̀ lẹ́kẹ̀ ọ̀tá mi jẹ gbèsè ẹgbẹ́ mi rádọ́ ẹgbẹ́ mi ọmọlẹ́wọ̀n kẹ́dìdé ọmọlẹ́wọ̀n kẹ́dìdé. ráwọn lẹ́wù yìí irú bẹ́ẹ̀dì ẹ̀ lẹ́sìkí ẹ̀ ọ̀rọ̀ àwọn ṣe ni ẹlẹ́gùn ṣíbi ṣí honestly ó yẹ kó bá a take it yourself take it your take it yourself. Mm, no no no no ọkùnrin ló máa ń sàrò obìnrin náà. bàbá àárín nǹkan jẹ àwọn èèyàn ń bú wa ń gbà ẹ̀yìn nísìnyí ọwọ́ wa ti tó kú dà báyìí. àwọn pé mi ò láìkì gbogbo tẹ́ ẹ̀ mú yìí omi lè má láìkì tèmi láti máa mú. Ah, ah. aláàjì bọ́tù wọ́tà aláàjì kábíyèsí gbogbo ẹ̀ ló ṣe pọ̀ bọ́tù wọ́tà yìí náà ni. Eh, aláàjì bọ́tù wọ́tà. aláàjì kábíyèsí. Ah, But, um, but let, let, let's get serious. This, okay. this thing is real shit, you know. When I mean you're going to do your belly at television next week, mo mean it. And I'm going to share what blow. loud. Wow! You're talking money here, you know what I'm saying? man? are, you, are you serious? Like, you want to kill it? Uh, I'm uh, telling uh, you. Jọjọ jọjọ kí ló ń jẹ ẹlẹ́gùsì? Àwọn club mi ti wà tó ti kí ilẹ̀ pa ò understand ni. Ah, ah. Bí àwọn Q-logs bí ah, many club ọ̀rẹ́ mi ò sọ bó ṣe ń lọ ni àwọn clubs yẹn nà án táwọn ọmọ pọ̀ ń bẹ tí gbogbo ẹ̀ ń lọ. wow for real ọ̀rẹ́ ah, mi o ṣé ọ̀rẹ́ mi. <laughs> ẹ máa lọ kí lọ́ọ̀sì àwọn babes yìí wọn ṣe trust tó ń ah, ah, lọ sọ́dọ̀ ṣínà ah, ìwọ náà tún mọ bẹ́ẹ̀. oh definitely mo mọ bẹ́ẹ̀ kí ni iṣẹ́ mi tí mi ò bá mọ bẹ́ẹ̀ èho eh, ìyálóde ọ̀ṣọ́mọ no kì í ṣe pé mo jealous o nǹkan tó ṣẹlẹ̀ ni wípé iṣẹ́ mi ni èmi lọ gbé èmi lọ gbé ọ̀ṣọ́ ọmọ fún so tó bá wá ń kọ́ ọmọ wọlé lẹ́yìn mi ṣe mọ̀ kó máa look somehow <laughs> ṣé ọ̀gán lè gbà rẹ̀. kò sí wàhálà èmi ti mọ plan sẹ́yìn ní fíìmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún bẹ́ẹ̀ di mi ẹ̀ ó ju ọ̀rẹ́ mi fúnra mi lọ but jẹ́ tèmi gbéṣẹ́ kan fún wọn. òun ni sórí gbogbo àwọn ọ̀rẹ́ yẹn tẹjọ máa ń rìn àwọn fine fine girls tẹjọ máa ń rìn yẹn jọ kàn bá mi lòdù ọmọ sínú ẹ̀ because mi ìfẹ́ káwọn ọ̀rẹ́ mi dé láti Amẹ́ríkà láti UK kan dé kó jẹ́ pé ìyá wọn ló máa jẹ wọn mi ìfẹ́ no no no no orí kan ọmọ mẹ́rin. ó ṣe pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ọ̀rẹ́ mi ó pọ̀ ńlẹ̀. ṣé bó ṣe wù yín ṣó o mọ iye òtẹ́ẹ̀ tí mo gbà tí mo tí mo tó yẹ pé gbogbo ẹ̀ ni mo gbà pa tí o tẹ̀ sí pé bá pé àlejò kan máa wá bẹ̀. you don yẹra you talk say you go pay everything normally me èmi o mi ò kí láìkí máa gbọ́mọ kan sùn dàbí mẹ́rin dàbí márùn-ún. ẹ para ẹ ní ẹ fẹ́ para ẹ ní. àwọn lè fi ní ṣe ìyọkílẹ̀ tó mọ̀ kó báàgì dà wọ́n wá. <laughs> ẹ tó máa jẹ́ tọ́lẹ̀ kan náà ló wá. nísìnyí lọ kọ gbogbo owó tó máa ná mi kó béèrè lọ́wọ́ orí kọ̀ọ̀kan pé lóun fẹ́ gbà kó sọ fún mi kó dẹ̀ fún mi lákànnà wáyé. gbogbo ìlàjì tiẹ̀ it's called ti wà ńlẹ̀ èmi gan-an mo ready láti ṣí anything wọlé any any fokin ọmọ wọn máa wọlé wọn dẹ̀ máa ṣe normal you understand láwọn ọmọ tó clean àwọn ọmọ tó ń wẹ̀ nínú nínú odò kó ṣàwọn ẹja kéékèèké o. àwọn ọmọ tó pé nínú ẹṣin wọn ọyẹ wà lára wọn ọwọ́ àlùlúwájú yín wọ́n tún lu tẹ̀yìn in fact wọ́n á lù ya gan tẹ́ bá tẹ́ máa yẹ. ọba tẹ ọba tẹ ẹsẹ fún ẹgbẹ́ ẹ̀kọ́ ọmọ mi lakọ ah, ah. lakọ làwa wà ní lakọ làwa wà fún ẹsẹ mi máa ká ná owó àwọn ọba yìí. ní kí ro tèmi fún ní kí ro tèmi fún ọmọ kan ṣoṣo làbákẹ́ mi kan ṣoṣo ah, ìgbẹ́kẹ̀lé ọlọ́run o mo dẹ̀ wí wí wí mo sọ fọ́mọ làbákẹ́ pariwo pariwo títí títí ọmọkùnrin tó fẹ́ fẹ́ yìí kò fẹ́ fẹ́ràn mi ó ní lá ó ní Babátúndé lòun fẹ́ fẹ́ Babátúndé tó ń wí iná ló wá rọ sọ́run àpàpàǹdó ló ń rán lọ sí ọ̀run àrè máa bọ̀ ọ́. Ah! ah! ètí iná bá kú àfọ ìrúbojú kéde bọ àfọmọ ẹ̀rọ pọ̀ tàládé ò bá sílé ọmọ ẹni ní ikú ẹni dèní ọmọlámákẹ́ ta ló fẹ́ ṣẹ̀yẹ kẹyìn fún mi báyìí wọ́n ṣe ọ́ ó máa ṣe ọ́ tàbí kí n ro tèmi fún àbí kí n ró tèmi fún ọlọ́run o. ó mà ta kí ló dé tí àwọn èèyàn olówó tó máa ń hùwà bí wọ́n ṣe ń hùwà yìí. wọ́n fọwọ́ lágbá yín lójú tó tó yìí tọmọ fi kú. àmọ́ síbẹ̀síbẹ̀ náà gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ sẹ́dà àfi kó gbà fọlọ́run ọlọ́run ọba ló ṣẹ̀dá gbogbo wa ó dẹ̀ ti màsìkò tó ní kálukú máa lọ àtìyá àti bàbá àtọmọ ẹ gbà pé ọlọ́run ló mú wa bẹ́ẹ̀ ọlọ́run ló ṣe é bẹ́ẹ̀ ẹ wá nítorí ẹ̀ láyé ti wá parẹ́ kẹ́yìn wá dẹ̀ fẹ́ para yín ẹ́ kó ẹ̀yẹ páwọn olówó mi gan ọlọ́run kó ṣàánú wa pẹ̀lú wọn ni. tó máa ti rò wípé àwọn ilé kan fìyà jẹ èèyàn lásán ẹ́ àyípadà tálíkà ṣì dájà àyípadà olówó lọ àwa náà ti wà nínú ipò tẹwà yìí rí mo ti wà nínú ipò yìí rí dáadáa. ẹni wo wọ́n ṣe tí wọ́n ní wọ́n ṣe tọ́ lọ́hùn mo fẹ́ kẹ́ fọkàn yín balẹ̀ hmm? ẹ mọ̀ pé ẹ mọ̀ yàn ẹ mọ̀ pé ẹ pàdé èèyàn ṣó ti yé yín ẹ mọ̀ pé báyọ̀ pàdé èmi kọ́ ọ ọlọ́run ló máa ṣe é ṣó ti yé yín àmọ́ ẹ mọ̀ pé ọlọ́run rán ọ̀yàn kan sí yín ẹ́ mo fẹ́ kẹ́ fọkàn yín balẹ̀.